kí ló dé. wọ́n ní ká má jẹ kẹ̀kẹ́. ta ló sọ bẹ́ẹ̀. bàbá ìyàwó ló sọ bẹ́ẹ̀. ṣé ẹ mọ̀ wọn ni àwọn ìyá ìyàwó. mo mọ̀ wọn but ó dá from above ni. níta ni ó ní kẹ́mi má wọlé àbọ̀ rí mi báyìí irú wo nìyẹn náà fìtàbí ní kẹ́mi má wọ ilé sà ẹ wò mà kò sí bí igimọ alágbàro ṣe lè gùn tó ẹni tó gbéṣẹ́ fún lọ́gá ẹ̀ o. kí ló ṣẹlẹ̀ bíbá yìí kí ló ṣẹlẹ̀. Ah! wọ́n ní bàbá ẹ̀ ní kí mọ́mì máa wọlé. ẹ wo bí ta ló sọ bẹ́ẹ̀ bàbá ìyàwó ló sọ bẹ́ẹ̀. dádì mi má mi mò ń bọ̀ àǹtí mi mò ń bọ̀. Ah, ah. ṣé èmi ṣáà lè wọlé ṣá. àǹtí mi mò ń bọ̀. <laughs> fìjàbí káre ò <laughs> ń dára. my dear. Hmm? kí ni tẹ̀sí máa ń kí ni ìmọ̀ tó bá lọ bá mi sọ̀rọ̀ ọ̀hún ẹ̀rọ ẹ jọ àǹtí mi wà ń ta wọn ò jẹ́ kí àǹtí mi wọlé. ta lẹ́yìn. Ah, ṣé ẹ̀rù ni àǹtí ojú nìyẹn. ẹ̀ẹ́ mi ò dá mọ̀mọ́ o ṣé n tó sọ níta nìyẹn. bẹ́ẹ̀ ni. tó bá ti jẹun tán sọ nìyẹn ohun tó ṣẹlẹ̀ náà nìyẹn. Ah, ah, ah, ẹ má ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ ẹni ẹ̀yin tẹ́lẹ̀ máa ṣèyà fún díẹ̀ kọ́lá. ṣé o lè ṣe gọ́ọ̀mù ojú ni o rẹni tó jókòó ìpè ó jọyà ẹni tó ń ṣèyà díẹ̀ kọ́lá lé nínú ìyàwó mi ni òun ló ń ṣe màmá ìyàwó. dadi kò pọ́sibú. o má dá má dá tí o dálẹ̀ kí ni o pọ́sibú ẹ lọ ṣe ohun tó bá wọ̀n ẹ́ báyìí. ó yarí kan lẹ o ó ní ẹ lè wọlé bíyàwó tóun ń fẹ́ nísìn ló máa ṣe ìyáde ẹ̀kọ́lá. ọlọ́wọ̀n ní jẹ́ ẹnì kan ò tèmi ṣe lójú ayé mi láì sí ìkù kẹ́yìn kan wá gbàṣẹ mi ṣe irọ́ ló pa díẹ̀ kọ́lá ìta oyá oyá oyá yá díẹ̀ kọ́lá ìta ọmọta ọmọta ọmọta ọmọta nǹkan mi ni ẹ má fi dùn mí ẹ má fẹ̀tọ́ mi dùn mí lọ́jọ́ nǹkan ẹ̀yẹ kó má fi wá pamọ́ lọ́jọ́ nǹkan ẹ̀yẹ wa o. ó nǹkan mi ni ẹ má fi dùn mí o. òwú nǹkan mi ni ẹ má fi dùn mí ẹ má fẹ̀tọ́ mi dùn mí kórìí má fi wá pamọ́. ibo lẹ wà wá náà ti ń bọ̀ lọ́nà a ti ń bọ̀. wàhálà ti wà o. wàhálà báwo kí ló ṣẹlẹ̀. àwa náà ti fẹ́ kún un bẹ́ẹ̀ ní ìgbọ̀n báyìí ah, rẹ́gísítì báwo lẹ fẹ́ kúrò kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ náà ṣe mi ọkọ ìyàwó rẹ̀ mi ò ti di rẹ́gísítì ẹ lẹ́ fẹ́ kúrò ń bẹ̀ kí ló dé dádì ti yarí o wọ́n ní mọ́mí ò gbọ́dọ̀ wẹnu venue wọ́n insist pé stepmother mi ló máa stand in place fún mọ́mí lẹ́nu. kí ni ìtumọ̀ yẹn ẹ kí ló ẹ wo ni gbogbo wa kí ẹ kí ló wá ṣẹlẹ̀ gọ́gọ́ sìn. sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ náà. mọ́mí náà ti yarí o mi ò dẹ̀ rò pé event yìí máa hold again. kí ló mi registry wo ni o hold ṣé wẹ́ẹ́dì èmi àti ẹni ò lè hold mọ́ ni àbí kí ni kí ló ń jà láti sọ. Ah, bẹ́ẹ̀ ni o. exactly pé wedding wọn ò lè hold mọ́ díẹ̀ kọ́lá. Oh. ok díẹ̀ kọ́lá where are you. wo bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ ń sìn we are on our way home. Ah. díẹ̀ kọ́lá díẹ̀ kọ́lá. ọdún kí ló ṣẹlẹ̀. ẹ sọ̀rọ̀ fún mi nípa ilé olórogún mi ò understand nǹkan tó ń sọ wo gba tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ pọ̀ tó mọ nǹkan tó ń wí ẹ́ dáàdi díẹ̀ kọ́lá sọ wípé mọ́mí díẹ̀ kọ́lá kò lè wọ registry venue nítorí pé wọn ò fẹ́ra wọn mọ́ ó ní step mother yẹn gbogbo ló máa ṣèṣì fún gẹ́gẹ́ bí ìyá kí ló kọ́ mi. ìgbà wo ni gbogbo yẹn ṣẹlẹ̀. ọ̀rọ̀ ṣùnùkùn ó máa gbójú ṣùnùkùn ọ̀rọ̀ ṣùnùkùn yóò màmá gbójú ṣùnùkùn ọlọ́gbọ́n ló lè yé ọmọràn ló lè mọ ọ̀rọ̀ yìí dọ̀rọ̀ àwọn àgbà ẹ̀yin àgbà ẹ bá wa dá sí i. kàyéfì kàyéfì kàyéfì. ó lẹ́rùn kí n máa wá sí i tó bá ní bóun ṣe fẹ́ ṣe nǹkan òun nìyẹn ẹ jẹ́ ká fílẹ̀ kó ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká pe wèrè lọ́kọ ìyàwó kó lè jẹ́ ká rọ́nà lọ tó bá ní ìyá mi lòun fẹ́ mú afúndíyẹ kọ́lá ẹ filẹ̀ kò ṣáà lè kó lọ́kàn gbogbo wa pé ẹ̀yin lẹ bí díẹ̀ kọ́lá ẹ jọ mo fọlọ́n bẹ̀rẹ̀ ẹ má jẹ́ ká ba iye ọmọ yìí jẹ́ o ẹ jẹ́ kó yìí ti ṣègbéyàwó yìí kífẹ́ ọmọ yìí tó kú lọ́kàn ọkọ ẹ̀. láéláé láì kú ẹ gírí ni ìwọ gbọ́ pé ẹnìkan fi awo ẹ̀ ṣègbẹ́dù ah láì kú mi kí ẹlòmíì wá gba iṣẹ́ mi ṣe lójú ayé mi ọlọ́run ò ní jẹ́ láìkú ọba ìwọ gbọ́ pé wọ́n fi ọba mi sórí àpèrè ni tí mi ò fọ́ lójú kọ́ máa wá fà mí ní tẹ̀ǹtẹ̀ kiri kò sí tó jọ ah, <laughs> wọn ò lè gbé mi pamọ́ níjọ́ ẹ̀kọ́ ẹ̀yẹ mi èmi ni máa ṣe ìyá ọmọ mi níjọ́ nǹkan ẹ̀yẹ. ní màá dọ̀rọ̀ pé bóun ṣe fẹ́ ṣe nǹkan òun nìyẹn ń kọ́. ẹ ah, ẹ̀yẹn jẹ́ fílẹ̀ ah, ẹ máa wọ́n ràn àwọn tó máa bá wa sọ tó fi máa gbọ́ wọ́n bá sọ ẹ rọ ma o kẹfẹrẹ o darí ẹ rọ ma ẹ jọ kí mú mi kí ló ṣẹlẹ̀ ah kí ló ṣẹlẹ̀ yìí mi. ó láǹtí mi ò gbọ́dọ̀ wọ rẹ́gísítírì ó níyàwó tóun fẹ́ báyìí ló máa ṣèyà fún Díyẹ̀kọ́lá. Ah, kí ló wá ṣẹlẹ̀ tó fi wá rí bẹ́ẹ̀ kí ló dé. ìwọ náà sọ bẹ́ẹ̀ èmi ò o wọ́n ṣe ní kẹ́lòmíì wá gbà ṣe ṣe láì kí n ṣe èmi èmi ni mo bímọ mi ìjọ nǹkan ẹ̀yẹ ọmọ mi èmi ni máa jókòó tí mo máa ṣe yẹ ẹlòmíì ò lè jókòó kó bá mi ṣe yẹ láyéláyé kò pọ́síbù. Ah! kò dáa kò dáa etí wo ló ń báyàn gbọ́rọ̀ ẹ̀ nígbà tó ṣe wípé ò sí mọ́. ìwọ náà sọ bẹ́ẹ̀. Ah! kò dáa kò dáa àǹtí kí la fẹ́ ṣe sọ̀rọ̀ tó wà lẹ̀. ó sún mi mi ò mọ̀ rárá. èmi ń wò pé àbí ó ṣàtìrí bó ṣe máa rí bóyá ká lọ wá àwọn èèyàn tó máa bá wa bẹ dáàdi kán lè gbọ́ káṣá lè máa wò báyìí. dáàdi kán bẹ ta ni ta náà máa bẹ láéláé kò pọ̀ sí mu wọn ò lè lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ̀wọ̀ ẹ má jà ṣe bẹ́ẹ̀ o mọ́mí ẹ má jà ṣe bẹ́ẹ̀ o àǹtí wọ́n ní two wrongs can never make a right ó ti rí bó ṣe máa rí ẹ jẹ́ ká wá bá ṣe máa bẹ̀ wọ́n ẹ jẹ́ wá bá ṣe máa bẹ̀ wọ́n o tẹ́ẹ̀ bá ti ẹ̀rọ ti gbogbo yẹn ẹ̀rọ tèmi àti ọmọ yín tó jẹ́ pọ́mọdé ni wá ẹ lọ́jọ́ kan ẹ̀yẹ wa ẹtì jù ńlá nílé yìí náà báwo lè fẹ́ kí i don't understand. kórí má fi wá pamọ́ lọ́jọ́ nǹkan ẹ̀yẹ wa ah! nítorí ẹnì kankan ò lè gba kọ́ńgó lọ́wọ́ ìlú. Hmm. mo ní ìka tẹ́ẹ̀rí ẹ èyí tó tọ́ sí mú ṣóun la fi romú. àwọn ohun ló ní kẹ wá bẹ̀ mí máa gbọ́ irọ́ ńlá ni ẹ wò kẹ fi eégún lé bẹ̀ mí mi ní gbọ́ kẹ fi òòṣà ọjà bẹ̀ mí mi ò ní gbà lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ìyá mi dèrò ọ̀run ọ̀run ẹ̀rẹ́ kó jí nínú sàárè kó wá bẹ̀ mí lórí ọ̀rọ̀ yìí mi ò ní gbà o. ẹ jọ torí Ọlọ́run ẹ fọwọ́ wọnú ẹ má bínú. ẹ wò ó aná mi ọkùnrin màá ní hó ká ṣe bẹ́ẹ̀ wá ruru. ẹ jọ. madam. Huh? mo respect yín púpọ̀ o ṣe rí bí kì í bá ṣe bẹ́ẹ̀ àná mi tẹ́ dárúkọ yẹn ó ní ohun tí mo lè ṣe fún yín therefore ẹ má pè mí ní àná yín mọ́ tẹ́ ẹ bá lẹ plaster mọ́jú mi ò jọ àná yín o ẹ má ẹ bá pè mí ní àná yín mọ́ láéláé ẹ gbọ́. ó dà ẹ má bínú. mi ò bínú ó bẹ́tà. bẹ́ẹ̀ bá ti ẹrù ti àwa tá a jókòó yìí ẹrù tọ́lọ́ máa la kẹ́ ẹ tún wá ro ti ọkọ ìyàwó ẹ tún ro ti díẹ̀ kọ́ lọ́mọ yín kò sí ẹni tó ní ká má mú ìyàwó yín wá ẹ fi kàn sọ́wọ́ ọ̀tún ẹ fi kàn sọ́wọ́ òsì àwọn àjọ máa kọ́ ọmọ olùbọ́ àbí ọ̀dà bẹ́ẹ̀. ẹ ṣeun mo mọ̀ pé ẹ̀yin ni bàbá amòye inú ilé wọn ẹ̀yin lẹ lóye lẹ ní làákàyè jù ṣebí torí ẹ̀ lẹ ṣe ń fẹ́ bá mi tó lóyún àbí bí ò bá ń ṣe làákàyè tẹ nínú kọ́ náà ṣe mú yín wá kẹ́ni máa bá mi tó inú ilé mi bẹ́ẹ̀ mi ṣe máa ṣe ilé ayé mi nítorí pọ́ńbẹ́yìn náà tó inú ilé yín ni. bí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ ni máa sọ fún mi pé ẹ mọ́kàn tọ̀tún ẹ mọ́kàn bàbá tẹ́ ní ọ̀rọ̀ tó tangible láti sọ mọ́ ó bẹ́ẹ̀ takẹ́ á jáde o. mi ò tí ì fẹ́ yẹ̀yẹ́ yín ojú ń o. ẹ bọ́ ta o. ọ̀rọ̀ yìí kò á yé mi mọ́ ó tojú sú mi. bí ọmọ kan sọ̀rọ̀ rẹ̀ yìí òun náà ló tọ́ dàgbà. ọjọ́ jíjẹ ọ̀kẹ́rẹ́ hmm. ọjọ́ àríjẹ ọ̀kẹ́rẹ́ hmm. ọjọ́ ṣe irú ẹni bẹ́ẹ̀ ló yẹ kó máa ṣe nǹkan kó máa ṣe nǹkan ẹ̀yẹ kó mọ̀ wà ń bẹ̀ lọ́jọ́ náà. bàbá ò pé tán gbogbo ẹ̀ ló bá yín lára mu àdùnní ló wọ ọmọdé ìdàgbà ó máa ṣe wọn ọlọ́run máa ṣe tó tiẹ̀ wò dàgbà ó jẹ̀bi kò bá má wò ó ṣé àtìgbà tí àdùnní ti fèmí lẹ̀yàn kankan ló wò èmi títí dọjọ́ èmi ẹlẹ́mi wá dẹ́bi ẹ̀sìn ẹ̀kẹ́sẹ̀ lẹ́sẹ̀ ń bọ̀ wá mi kò bá jẹ́ látìgbà tóun ti fi lẹ̀ kẹ́lẹ́ mi ti bà ṣé ẹ máa máa rojú ráyè sọ ilé ilé ọjọ́ ìní ẹ wò ó tèmi ń sọ rèé ọ̀rọ̀ òfa jàtà bá gbọ́ra wáyé ẹni kí àdùnní kò ṣe sùúrù kò dúró ná kó jẹ́ kémi ṣe ìnáwó tèmi tèmi fẹ́ ṣe fọ́mọ kí n ṣe kí n dára tó wùn mí tí n bá parí tèmi àdùnní náà lè bẹ̀rẹ̀ ìnáwó tí yẹ kó kó àwọn olórí burúkú asínrín àti wèrè tọjọ́ ń kóra wọn kiri kó pè wọ́n àti bí àwọn òmùgọ̀ tọjọ́ ń bá tọ́ ń bá gbélé tí wọn ò ní làákàyè ó lè pé everybody kóun náà ṣe tiẹ̀ but ohun tèmi ń sọ ni wípé báyìí ni màá ṣe nǹkan mi kò yí padà èmi dẹ̀ mo ná owó tí mò ń ná ṣe mọ̀ wípé ẹni tí ò yá ni lówó tí ò yá yàn láṣọ kò gbọ́dọ̀ pé yàn lárùngún tó bá pé ni lárùngún á di wàhálà. ẹ sà onídòkó ìwọ náà náwó o fẹ́ sọ̀rọ̀ ọlọ́run gbà mí o ah irú ẹ̀gbin wo rèé ṣọ́rọ̀ tó délẹ̀ òpó etílé tòun tẹ̀gbín àdàpọ̀ owó tòun ti yà èmi òjò ẹ̀wọ̀ òjò mi tó mára alẹ́ ẹni fojú di ni ìwọ náà ti ná opportunity láti bá wọn wá bí òun náà wọ́ fẹ́ máa sọ̀rọ̀ wájú mi. ẹ wo mo wá fún yín ní last one ẹ bá pọ̀ tẹ́ ìdílé mi gbẹ̀gẹ̀dẹ̀ abiná. ẹ dúró ẹ dúró dé mi. bàbá àbọ̀mọ jẹ́ o bàbá ìyàwó ẹ̀ máa yarí náà ni ó yarí kan lẹ̀ ni o ó ní kò ní ṣe o èmi ò ríru eléyìí rí o kódà àwa àti ẹbí ìyá Adéẹ̀kọ́lá gbogbo àná la pàdé lọ́hùn tí bí ń sọ tọ̀hún sọ abẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ inú kódà inú gan fẹ́ bọ́ ó yarí kan lẹ̀ náà ni o. ẹ jọ bàbá yóò sọ pàtó nǹkan tó ṣẹlẹ̀ tó ń fi wúrú wà tó ń wù yẹn. kò sọ. So? kódà ìkan nú àwọn ẹbí wọn gangan ẹbí tiẹ̀ gangan ń bi léèrè pé ah ṣé bí àdùnní tó ní kó má ṣojú ṣe fọmọdé ṣe bóun náà ló tọmọdé yìí dàgbà ó ní àgbàtàdùnní ti fi hàn sílẹ̀ ṣèbíyàn kan ló ń tọ́jú òun náà láti gbà yẹn ṣọ́rọ̀ nìyẹn n tèmi gbọ́ tó fi lésì nìyẹn. ẹ rí i pé mo ti wà ní cross báyìí bàbá ń fárígá ìyá díẹ̀ kọ́ ìyẹn ò lè gbà kẹ́nikẹ́ni gbà tí ó ń ṣe. abiyamọ olú wa lè gbà wẹ. Ah. ẹ rí i pé mo ti há. ó tiẹ̀ lè há ọkọ mi ọlọ́run á ṣe ìjìdá torí gbogbo abiyamọ náà ló ń gbàdúrà káyọ̀ àwọn aṣojú àǹtá lọ́wọ́ lè gbà kẹ́ lóǹkan ṣe gbà ṣe ń ṣe lọ́jọ́ ayé ọmọ. kò sábíamọ tó lè gbàrú ẹ pé kẹ́ni ẹlẹ́ni gbà ṣe ń hmm. ṣe wọ́n mẹ́kù rìn ẹ̀ṣẹ̀ kú ọ̀rọ̀ mọ́. ó dé ọkọ mi alátiṣe mi a máa ti ṣe ara kàyéfì kàyéfì kàyéfì ńlá ló jẹ́ kàyéfì kàyéfì kàyéfì ńlá ló jẹ́. ebi bọ́rọ̀ bá rú mi lójú àbílẹ̀ léèrè ni ọ̀rọ̀ yìí máa rú wa lójú ó máa dọ̀rọ̀ àwọn àgbà orí ẹdìyẹ onígbùgbù tó dúdú. kò sẹ́ni tó lè yí ìpinnu tèmi gan pàápàá padà ibo lolówó ti ń jí àrògan tí wọ́n fà ń jí àgùnmàtẹ̀ òun ló bí díẹ̀ kọ́lá èmi náà pàápàá ni mo bí. ó ti wá sún mi báyìí o abijó òun la máa jó sílùú yìí báyìí ẹ̀yin méjèèjì dẹ́ ìyàrí kan lẹ̀. Hmm, hmm. òun ní kẹbẹ̀ kó jẹ́ kí n rójú ráyè jókòó ṣe ìyá ọmọ mẹ́. Ah, ah, òun ni ká sọ fún òun ń yarí ẹ̀yin yarí ta ni ká wá bẹ̀ẹ̀nu ẹ̀ méjèèjì. ẹ̀yin fílẹ̀ ẹ máa wòran ibi tí èèyàn mẹ́ta tó ti ń dúró ní méjì méjì á ṣojú èmi àti ẹ̀. ẹ má bínú àǹtí níbi tí ọ̀rọ̀ dé dúró yìí mi ò fọwọ́ lálẹ́ o mi ò dẹ̀ pàṣẹ mà mo kàn fẹ́ mú suggestion wá ni mò ń wò níwò pé ìgbà tọ́rọ̀ ti rí báyìí ṣé mi ò ní fẹ́ mú ìyàwó mi sọ́dọ̀ báyìí tí gbogbo ọ̀rọ̀ yìí máa fi lójú àbí kí sọ àǹtí pé kó wà lọ́dọ̀ mi náà um, kò ń ṣe bad idea anyway àbí àǹtí mi. kò sí tẹ́ ṣe tí òkùnkùn tèmi lọ́rùn àmọ́ kó wá sọ fún mi wípé níjọ́ nǹkan ẹ̀yẹ ọmọ mi èmi ò ní jókòó síbẹ̀ irọ́ ló pa kò sí tó jọ. option èmi àti àǹtí àti mọ́mí ó ní pé kó máa bọ̀ lọ́dọ̀ mi ní weekend. ṣé kò tẹ̀ kú ni nǹkan tí ò ṣẹlẹ̀ rí orí mi ló ti ṣẹlẹ̀. kí ni nǹkan tí ò ṣẹlẹ̀ rí tó ṣẹlẹ̀ lórí ẹ̀. mo dájọ́ ìgbéyàwó láì ṣe pọ́pọ́ kó àbíyàwó sí i ọjọ́ ayé mi tí mo ti ń look forward to tí bá wá rí nígboro wọ́n máa náwó sí mi wọ́n níyàwó tó dọ́jú ẹ̀yẹ tó yẹ nìyẹn. díẹ̀ kọ́lá ohun tí mi ò kí ń láì táwọn èèyàn máa ń sọ ó lè náà tún sọ yìí kí ló kàn ẹ́ pẹ̀lú àwọn èèyàn what is your problem with other people's world? o ní láìfi tiẹ̀ o ní láìfi tiẹ̀ kí ló wá kàn mí pẹ̀lú èèyàn ohun tó bá wù mí ni màá ṣe ohun tó bá wù ẹ́ o ni kò ṣe kí ló kàn pẹ̀lú àwọn èèyàn ẹni ní kò wò náà wọ́n ní ẹni tá a bá ń bá lọ́jà là ń wà tó ń wà ariwo ọjà. ṣé kí n sọ kí nìkan fún ẹ díẹ̀ kọ́lá ṣé wọn ká lè tún wedding wa ẹ̀ ṣe àdébà gbogbo social media jẹ́ látòrí Facebook a bọ́ sórí instagram a fò látòrí instagram a bọ́ sórí whatsapp from whatsapp a máa dúró lórí imo ah. from imo twitter ni wọ́n á bẹ̀rẹ̀ sí ní tweet ẹ̀ kiri àwọn tó believe pé kò ní ṣe ṣe àbí tí wọ́n fi ẹnu ẹ̀gàn pé wà nígbà tó ṣẹlẹ̀ fúnra ara wọn náà máa repost ẹ̀ à ní bẹ̀rẹ̀ o kò yẹ wá kàn repost ẹ̀ náà ni pé wedding yẹn ó hold ní Amẹ́ríkà. Mm. exactly. Hmm. ayé ọkẹ́ wẹ̀ bá wọn better. <laughs> ká kó máa sọ báyìí. baálé mi ẹ wo èmi ò nífẹ̀ẹ́ sí gbogbo wàhálà tẹ̀ ń falẹ̀ sí i pàápàá lórí ọ̀rọ̀ ọmọ àìfẹ̀ǹkọ̀ tẹ́lẹ̀ náà tẹ́ni kí n jókòó níjọ́ ìyàwó díẹ̀ kọ́lá ẹ mọ̀ pé èmi ò nífẹ̀ẹ́ sí mi ìfaramọ́ ẹ bá ti jẹ́ kí ìyá ọmọ kó wá jókòó ẹ wo ara lílo máa mọ̀ láwọn òdì wèrè lára àtà máa pè ẹ wo gbogbo gbogbo wípé wọ́n wọ́n ẹ lọ́kàn tí yín báyìí ó dàbí pé ń fọmọ bù mí ni kò kúkú fọmọ bù mí kò fọmọ yọ mí ẹ jọ̀ọ́ títorí Ọlọ́run gbogbo nǹkan tí ìyá díẹ̀ kọ́lá bá ti fẹ́ ẹ jẹ́ ká bá wọn fẹ́ àwọn ló bí wọn ọmọ wọn ẹ ẹ jẹ́ kán ṣe ìyá ọmọ wọn. oh my dear ewu ò ṣe dákẹ́ kó máa wòran kó fèmí àti wọ́n lẹ̀. sórí ọ̀rọ̀ tó délẹ̀ yìí kò gbàbí kankan pin rárá ìwọ ò ṣe dúró kó dá dúró láyé tìyẹ́ kó má fúnra ara ẹ lọ tọrùn bọ ohun tí ó kàn èmi àti ìyá díẹ̀ kọ́lá ni fi wálẹ̀ má wòran. my dear ẹ wo olóhùn mi jẹ́ àrílá burú o èmi púpọ̀ ìyá díẹ̀ kọ́lá wọ́n ń lérí gan ni o. ó ń lérí síta ni. ó ah, ń lérí sí yín. <laughs> ok kò burú ọkùnrin kàtọ̀rìn kóbìnrin náà kàtọ̀rìn ẹnìkan á lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. wò ó ṣorí ń tà bẹ̀rẹ̀ yìí sísìn fíìmù ni àṣẹ bẹ̀rẹ̀ ni kò ní wò tán ojú rẹ ìran rẹ ṣe bí wọ́n lójú wàá fi ríran wo don't worry my darling stand up. ok mo ti gbọ́ tiẹ̀ mo bá gbọ́ tiẹ̀ mo gbọ́ tiẹ̀. tí ó sunkún ni ṣé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi yóò tẹ́ ṣọ́rọ̀ mi ò tẹ́ ni àmọ́ tiẹ̀ wá ń rò pé kó má jẹ́ ibì kan tí mo fọkàn sí lọ́rọ̀ mi ti ṣe wá ibo nìyẹn ọlọ́tí bàtà wà lọ́dọ̀ dàdé àti pupa àti télọ̀ tó máa ń bá mi ránṣọ ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀ lọ́jọ́ náà ní ṣọ́ọ̀bù mo ṣe ní kí n wá sílé. mi kì í lọ ṣọ́ọ̀bù lẹ́yìn sunday. oh my bad um, aṣọ mi yẹn mo wá gbà. aṣọ yín ìwọ̀n bẹ̀. Ah, aṣọ tí mo sọ fún yín pé mo fẹ́ lò lọ́sàn-án yìí ni. bọ́s next sunday la jọ pé ìnà o mi mọ̀ pé nílẹ̀ fẹ́ lò sunday tó ń bọ̀ lèmi pé. <laughs> mi ò pé fún yín next six sunday sunday yìí gangan ni mo pè. Ah, ok bọ́mi ì tí ì gé e, débi tí máa ràn o. ẹ ì tí ì gé e, débi tẹ máa ràn. bẹ́ẹ̀ni. orú ọ̀rọ̀ òṣìwò nìyẹn aṣọ tó jẹ́ pé mi àtàwọn ọ̀rẹ́ mi la jọ mu aṣọ tó jẹ́ group thing ni ẹ láì ṣe pé mi ò rówó rà ṣé fẹ́ fi mí ṣẹ̀sín láàrin àwọn ọ̀rẹ́ mi ni. àǹtí ẹ ní sùúrù. ẹ dẹ̀ ní kí n ní sùúrù ó rọ̀rọ̀ òṣìwò lẹ́ ń sọ yẹn. òkè tí kì í lọ gbé wá kẹ lọ gbé wá bẹ́ẹ̀ ó rọ̀rọ̀ òṣìwò lẹ́ ń sọ yẹn. ṣé kí n ro lọ patí ni àbí kí n fi pa kájà bẹ́ẹ̀ ṣe fẹ́ fi mí ṣẹ̀sín yẹn ẹ má ṣẹ̀sín ni olùwàwo nìyẹn torí ṣe fún yín lówó mo dẹ̀ sọ fún yín mo bẹ̀ yín ẹ dẹ̀ sọ pé kí n wá àgbálẹ̀ ni ẹ́ ọ̀rọ̀ òṣì lẹ́ ń sọ lẹ́nu yẹn ẹ̀yin àgbàyà òṣì yìí olè àgbàyà. àǹtí ẹ wá ṣé torí aṣọ tí mi ò bá yín rán ẹ̀yin sọ gbọ́dọ̀ tó tó ìfún mi ẹ jọ torí Ọlọ́run ẹ má gbàṣọ fún mi mọ́ o ẹ dẹ̀ má jẹ́ kí n rin ṣọ́ọ̀bù mi mọ́ ṣe ti gbọ́ ẹ wá lè mi máa ṣẹ̀sìn ọ̀rọ̀ tẹ́ sọ yẹn kò kí n ṣe tèmi o tiyín ni o ṣe ti gbọ́ káwọ́ ẹni tó máa ṣẹ̀sìn níjọ́ kan ẹ̀yẹ níjọ́ kan ẹ̀yìn ẹ̀ ṣẹ̀sìn ṣe ti gbọ́ ẹ máa ṣẹ̀sìn níjọ́ náà máa ń sọ fún yín nìyẹn. Ẹ sọ òótọ́ tó yẹn sí woman yẹn nítorí pé ò bá yín wọṣọ. Ẹ wá ní pé ẹ̀ tí ìṣòro ti wà. Definitely ibẹ̀ ni ìṣòro ti wà. Èwo ẹ já lọ sọ fún ọmọ yẹn, ẹ jẹ́ n lọ sọ fún. Mm, má sọ fún mi o, má sọ fún ọmọ mi. Má sọ fún ọmọ mi. Ṣé ń bóyá tó bá dọ́la ká lọ bẹ̀? Ká lọ bẹ̀ pé a dáríji mi. Ṣé ẹ ṣì dábẹ́ mọ̀? Mo mọ bẹ̀ dáadáa. Ṣé àbúrò mi? Má sọ fún ẹjọ́ sáré bèrè o. ẹ má bínú akójọpọ̀ àti kẹ́lọ̀ ni mo bèrè. àti pupa tó ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ tó wà níbà ẹjọ́ ọdún òlẹ́ ti rí wọn gbẹ. ó ti ṣe díẹ̀ náà. àwọn dẹ̀ ti ṣe díẹ̀ lóòótọ́ torí wọ́n ti kú. ẹ wo ẹjọ́ ṣé ìgbà wo ló kú. <laughs> request wọn ni ìgbà ọlọ́dún wọn ti kú sí i láti two years ago ah. ìlú wọn dẹ̀ lọ kú sí i ìlú ìlú wọn lọ́kùn sí two years ago. two years ago ẹ ah. eh, mi mọ̀ bóyá ẹ mọ̀ ibi tán sí wọn síbi burial ground tán sí àti tẹ́lẹ̀ sí. èmi ni kí n lọ burial ground ẹ̀dọ̀ wọ́n sọ mí pé mo mọ̀ ìlú wọn náà àníyàn kú sí láti two years ago ẹni pé mo burial ground ẹ má yẹ kí inú bí mi o àwọn ọ̀gá báyìí ló ń láìkí ẹ̀ kí máa mọ burial ground ṣé mo sọ pé mo lọ sí mẹ́tì. ẹ jẹ́ mọ̀ bóyá ẹ bí wọn kankan. ó yẹ wàhálà èmi eh, eh, eh, máa máa yíwé mọ́ ní o. Ah. ṣe àròbó. Máàmì, ẹ̀mí ìtàn ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo tọ̀ kí lẹ̀ tó mọ́. Mo tọ̀ títí mo tọ̀ sórí àga. Àbí ó ní ohun tó dì sọ́kùn tó ń wò ní. Kó má dẹ̀ jẹ́ wípé gbogbo wàhálà àti bàbá ẹ̀ tó kólé wa láyà òun ló mú ẹ̀sùn oorun àsùnjù o. màámi mi ò rọ́pò oorun bí ẹni tó ń gbèrú ìṣẹ̀lẹ̀ ẹ àbúrò mi wà pápá òru mélòó ni mo rí sùn ẹ. ṣùgbọ́n gbogbo èyí tí bàbá ẹ̀ kó lé wa láyà yìí gan-an ó tó kéèyàn yàgbẹ́ sára ó ò tọ̀ nígbà màjèsí kí ló wá dé tó tọ̀ ń sìn tó bá máa fi dọ̀la ká tó gbogbo bá ṣe rí. ọ̀la kò burú kò burú ẹlẹ́dàá mi ṣàánú mi irú kí lè léyìn. kí ló fẹ́ ṣé kò tẹ̀kùn ni ṣé kò tẹ̀kùn ni adúrú mi sígbéyàwó ìkújọ́ mi lò ẹ́ mo dẹ̀ sọ fún yín mo ní kẹ́ fi dádì sílẹ̀ jẹ́ kó tẹ́fẹ́ ni. bí àkọlá bí àkọlá má jẹ bẹ jẹ má jẹ kí wojú ẹ lórí tó sọ yẹn o ọlọ́wọ́n bá ṣe jẹ́ ká sì gbìn títí dọ̀là. ṣe díẹ̀ láti ìgbà tí mo ti travel mi ìgbọ́n kankan báwo làwọn parents ẹ̀ ṣe yanjú ọ̀rọ̀ wọn sí. Hmm, yanjú kẹ hmm, ẹnu ẹni náà ṣùwà tí kì í bolówó nù ṣé torí ọmọ ọlọ́mọ tó ti fẹ́ fi fọ́ àgbọn bàdá jù. <laughs> ọmọ ọlọ́mọ ló gbórí dúró o èmi láyè mi mo máa ń jẹ́ káwọn parents kan sọ́jú ayọ̀ mi dọ́jú ẹkún mọ́ mi lọ́wọ́ nígbà tí kì í ṣe ìdì màá lọ sí sábó màá lọ wá àwọn haúsá tó máa ṣe parent mi. Ah, ah. ọmọ yorùbá dẹ̀ ni kání ànàgó ló ń sọ lẹ́nu ni mi ò ní sọ̀rọ̀ ṣó mọ̀ pé yorùbá ló ní àṣà àti ṣe tó dára jùlọ lágbàáyé ni torí bẹ́ẹ̀ ni ọmọ yorùbá kankan ó gbọ́dọ̀ fi ta òbí ẹ̀ sọnù torí a máa ń ro bíbí tí wọ́n bí wa àti wíwò tí wọ́n wò wá dàgbà pẹ̀lú pé wo kí ló kan ẹ̀yà míì pẹ̀lú àṣà. ẹ wo ọ̀rẹ́ jẹ́ àfọ̀rọ̀ ìsílẹ̀ káwá àwọn ọmọ ìsìn agbélébọ rẹ wa ó dẹ̀ ti gbé nǹkan ó ti gbé wọn kò lọ lálẹ́ ìṣó máa dẹ́ta. wọ́n wọ́n wọ́n wọ́n ó ní kálukú ṣọdẹ ìrọ́tọ̀ọ̀tọ̀ lálẹ́ yìí torí ó dàbí ẹni pé fáìn tó fáìn jù mí ló máa ń kó bá mi. ó sì rí ọ. lè máa ṣe irú eléyìí fún mi lọ́rùn. fún lọ́kùnrin gbọ́dọ̀ nù kò tiẹ̀ mọ̀ kankan. olùdíje dára mi kanlẹ̀ èbó níbì kan à ń gbé sí i ọba rán ni níṣẹ́ odò ọba kún. bá a ṣe ń papọ̀ báyìí gan-an títọ́ sílé lágbàlagbà. Ah, àbí díẹ̀ kọ́lá ṣé omi tó ń mu nírọ̀lẹ́ ó ti pọ̀jù lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn ni. omi báwo àǹtí mi Aago mẹ́fà ni mo máa ń jẹun alẹ́ láti ìjẹta. Pàápàá mi ò kí ń fomi kẹnu rárá. Ẹ wo, omi kọ́ lelé o. Ọwọ́ ayé lelé o. Ta la wá ṣẹ̀ tó jẹ́ pé ibi ìtọ̀ ló ti wá fẹ́ mú ẹ báyìí? Ojú ọlá pé mi ò mọ ẹni tí mo ṣẹ̀ o. Mi ò ní kọ́ lọ́mọ kó má tọ́mọ ti Mi ò ní kẹ́ni tó lọ́bẹ̀ kó má jẹ̀kọ. Mi ò fi ọmọ yọ àgọ́ tí ò rí ọmọ bí ohun tí mo kàn ń sọ ni wípé kó jẹ́ kí n rójú ṣe tèmi ó tàn. àbí àǹtí mi àbí bíi tí ọkọ yín ti fẹ́ gbà mú yín lélẹ́yìí ni. ó jọ gàtí kò jọ gàtí ó fẹsẹ̀ méjèèjì tilẹ̀ egun àti róbínú wọlé èyí àti róbínú jáde ó jọ bẹ́ẹ̀ náà ẹ́ àmọ́ mo mọ̀ wípé ìṣẹ̀dá mi á bí fìjà bí torí pé kò sí nǹkan kan tí mo ṣe fún un tẹ́ ẹ bá ti wá ṣẹlẹ̀ ṣe gan ṣé ibi ọmọ ló wáyé kó ti gbà mú yín ni. oho. ọmọ tá à ń sọ yìí kò ń ṣọmọ lásán ẹ̀yin méjèèjì lẹ́jọ́ bí níbo ni ilé ayé yìí wà ń lọ báyìí. àǹtí ṣé ṣé ó lè jẹ dáàdi mi ṣá. Oh, ah, eh, èmi ò sọ pé ó lè jẹ àwọn ohun àmọ́ síbẹ̀síbẹ̀ ó tún lè jẹ àwọn náà torí pé wọ́n lérí wọ́n lè kà. Ah, àmọ́ o síbẹ̀síbẹ̀ náà sister mi ìgbàgbọ́ tèmi ni wípé kò sí nǹkan tó ṣòro ṣe fún Ọlọ́run àyà tí wàá bẹ́ sílẹ̀ báyìí ó bẹ́ sílẹ̀ wọ́n níbi tí múnimúni wà ibẹ̀ ni gbanigbani ń gbé gbogbo ibi tẹ́ bá wà mọ̀ báyìí kẹ̀yà sí ibi tẹ́mi náà bá mọ̀ máa tọ́jú bọ̀ kó tó di ìrọ̀lẹ́ lágbára Ọlọ́run. àmín àmín àmì hmm? kí. ni a máa wá ṣe sọ́rọ̀ àǹtí mi báyìí? Ah, mi ò mọ̀ àti bàbá ló pè é nìkan lè yọ mí o. 各种国际新说都没。 wake up ọ̀la ní weekend bóyá kí wá gbé ńlé ni o bóyá òfúra rẹ̀ ló máa wá bí o káti èdè mọ́ tó ṣẹlẹ̀. wọ́n ní kò fi lè fọkàn mú lálẹ́ kó tó sùn. Really? o máa súnmọ́ bàdé báyìí kó tó sùn lálẹ́ náà ni hmm? kò ṣe bí mo ṣe ní òṣè yìí o kí bíbá lè padà lọ sọ́dọ̀ níbi. ẹ ṣé àǹtí mi ẹ ṣé gan mo dúpẹ́ ẹ wo ìgbà tí iṣu mi bá máa jiná fún yín ikú ò ní kánjú pa yín àwọn ọmọ yín náà wá jèrè gbogbo nǹkan tá à ń ṣe fún mi. àmín àmín èèyàn ọkọ mi wá sá bí ológun tí ń gbé ń sá kó ba lè rí bó ṣe yẹ kó rí o. mo ń gbé mi wàá tún máa rí ìṣòro tí kì í ojú ara tẹ́lẹ̀. gbọ́ kí ló dé tí ọkọ ẹ̀ pé ẹ̀ tó gbé àgbà mami kí n lè gbé kí ni ìdùnnú ẹlẹ́wọ̀n mi tó ń sago mọ́wọ́ ṣé kó lè máa mọ iye wákàtí tó kù ni kí o lè gbágbó bọ́bọ́ lábí kí ni mo fẹ́ sọ fún kí ni màá ló ṣẹlẹ̀ tí mi fi wá sọ́dọ̀ ẹ̀ àbí kí n lọ fẹ̀sí mi ràn níbẹ̀ ni. wá sí èyí gbóná ẹ tí ẹ̀kọ́lá tó bá rí bí ọmọ yẹn ṣe ṣe bí ìgbà tí nǹkan ṣe ni. màmá nǹkan ń ṣe mí náà tí n bá rí solution sọ̀rọ̀ mi mi ò lè gbágbó pé wọn kí n lè pè é. Òkùnkùn ṣú biribiri ó wá kẹ́ni tí ó tàn mọ́lẹ̀ sí Èdùmàrè bá wa òkùnkùn ṣú ọ oṣù biribiri owó akẹni tí ó tọmọlẹ sí. má ṣe tó náà má ṣe dandan òun ló kiri káyé ni o wọ́n ní kí o má ṣe òun ó di dandan kó o ṣe aláàmù tí wọ́n bá wí pé kó má ṣe ń yọ sí tó náà wọ́n ò ṣe òun ló ń fọwọ́ tẹ̀ bá ògbó kó o mọ̀ pé ìtọ̀ kí wọ́n nídìí àpapọ̀ làṣẹ wúrẹ́ ó di láéláé kan gbáà. tún tò sílé gbogbo bí mo ṣe dìkáká dìkùkù tó omi yalé àgbàrá ṣọ́ọ̀bù ni mo fi tọ̀ ṣe kí wàá ní ìwúlò ògùn tá lù tí ò ṣiṣẹ́ máa mi. Ah! ó ti yé mi mo ti mẹni tó ń ṣe mí mo ti mẹ́ni tí mo bẹ̀ tí ò gbẹ̀bẹ̀ bàbá yín ló ń ṣe mí. ó yà yín lẹ́nu bàbá yín ni mo rí lójú àlá tó ń rin olódì ẹ̀ mọ́ ilẹ̀ ńlẹ̀. Màmí, ẹ má rìn níbi tí ó sọ náà. Ohun tó jòun la fi rí o. Èmi ti mọ̀ pé mo ti ṣẹni tí ò lè dáríjì mí láéláé wọ́n dàrí yín lọ́jọ́ ìgbéyàwó wọ́n tún sọ mí dákẹ̀rẹ̀ nígbà tí ọ̀rọ̀ ti yanjú lọ ẹ má mu ti bàbá mi sí o tọ́lọ́ lójú ò lè la ojú ẹ lẹ̀ kí kan gbọ̀n sí i. díẹ̀ kọ́ la bàbá ẹ̀ ni bàbá ẹ̀ ló wà ń di orò tó rò fi ké bàbá ẹ̀ lè kú fọ́ ìgò tó dúró tìkanra tìkanra ìrònú ọ̀rọ̀ rẹ̀ ò déédéé jó lásán onílù tó ń lù fún nínú ìsàlẹ̀ odò bàbá ẹ̀ ni àmọ́ má ṣe o ilé ayé ló ń gbé tó bá ṣe ó di ẹ̀yìn ìwé ọ̀run màá jẹ́ kí bàbá yín gbà mò ń bọ̀ ẹ jẹ́ ń pàrọ̀ aṣọ. kàyéfì kàyéfì kàyéfì ńlá ló jẹ́ kàyéfì kàyéfì kàyéfì ńlá ló jẹ́. ó tẹ̀síwájú mi má parẹ́ àwọn ah, ti kú làbí àmọ́ ọmọ mi lára tí ẹ wo wàhálà tí mo ṣe ń lóyún kí tó bí ẹ wo èyí tí mo ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí àjọ ah, má parí ẹ̀ kò sí tó lè tí ò kì í rọ̀ ó máa padà dẹ̀rọ̀ lórí ọlọ́run ah, ó máa rọ̀ ó máa rọ̀ ó kí ló ṣẹlẹ̀ àti mi kí ló dé eh, àti oh, mi ni àti mi ni ọkọ̀ tó fẹ́ fi pa ọmọ lé ní. ẹsẹ̀ ẹ̀kọ́ kọ́ fi ẹ̀ mo fẹ́ parẹ́ fún kẹ́mi ẹ́ ó ṣì ń tọ̀ ni. torí èmi ló le jù ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ṣùgbọ́n mo ti bẹni tó ń ṣe mí mo mọ̀. ta ló ń ṣe yín. bàbá wọn ni fìjàbí ló ń ṣe mí nítorí wípé lóru àná mọ́jú mo rí fìjàbí ó gbé ṣèkìtì tàdí báyìí ló wá pa ọ̀fọ̀ ó ní ìtọ̀ yẹriyẹri nídìí àkèrè ìtọ̀ yẹriyẹri nídìí àkèrè oríṣiríṣi ọ̀fọ̀ ló ń pa ah! àmọ́ fìjàbí á gbà. kò mọ̀ yẹ́ mi o. sí mọ́. Bẹ́yẹ bẹ́yẹ bẹ́yẹ máa ná sẹ́lẹ̀má. Ọmọ ìgbà sọ̀rọ̀ dákẹ́. Wọ́n gbà fún kí ni? Kí ló ṣe yín kẹ́ yáriwo pa? okùn ẹbí kò já rárá ni mo ṣe ń dákẹ́ ah, ẹ jẹ́ kára yín náà ta ló ń ṣe yín ẹ̀yin lẹ̀ ń ṣera yín ẹ wẹlé díẹ̀ kọ́lá ẹ lọ rán sí skul ó lọ skul ó jáde kàkàkẹ́ bá wáṣẹ́ ẹ bá wáṣẹ́ ó lóun ṣe big girl òun ṣe runs girl kí ló ń jẹ́ bẹ́ẹ̀ aṣẹ́wó ló ń jẹ́ bẹ́ẹ̀ aṣẹ́wó ó gbégbá aṣẹ́wó ó ń ṣe mo tún wá ro mọ̀lẹ́bí mo lára mo ro fámìlì mo lára mo tún dá lókòwò kí ló ṣe ó jẹ gbàrún eléyìí kò lọ sí skul ẹ rí ṣe sí rárá ẹ kàn kó ṣòṣèré burúkú káàkiri ni ẹ ẹ̀yin náà mo dá yín lókòwò ẹ márùn ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí ni mo dá yín lókòwò ẹ jẹ gbàrún yìí náà ni ṣe fẹ́ pa mí ni torí pé ìyá kan bá kò jọ wá tí wọ́n ní kẹ́ pa mí ni ẹ wá gbọ́ I am done ó ti sún mi ó ti rẹ̀ mi mi ò ẹ kúrò nílé ọkọ yìí mo mú yín wá sí ìbàdàn kí stupid reason kò ṣe kúrò ní ọkọ yín torí ọkọ yín fẹ́ lómi ẹ̀bí ọkùnrin ó ṣe fẹ́ lómi ẹ̀ẹ́ ṣé kó bá fẹ́ lómi ni ṣé kó bá bí ọkùnrin lẹ́fẹ́ ni mo ti wá ṣe tó pẹ̀lú ní báyìí tó ti rí mi ò lọ́kọ́ sọ̀rọ̀ yín mọ́ ṣé wọ́n gbé ìrẹsẹ̀ wò yìí tí rẹ́ǹtì ẹ̀ bá ti dì ò sanwó lé yín bó bá dé ẹ̀wùn yín ẹ̀ má san àwọn ọmọ yín mi lọ́wọ́ ń bẹ̀ mọ́ ẹ má ṣe ilé ayé yín lọ ẹ má pè fóònù mi mi ìfẹ́ mú ìmọ̀ I don't want anything to do with you again. òkùnkùn ṣùgbọ́n ojú biribiri ó wá kẹ́ni tí ó tàn mọ́lẹ̀ sí Èdùmàrè bá wa òkùnkùn ṣú ọ biribiri. ní bàtà ń ké lótú ìfẹ́. èmi ló sọ̀rọ̀ sí tó yìí. Mami ti parí o, ó ti parí o. Bí ẹ̀kọ́ lára, ebi wo ló fẹ́ pààrẹ̀? Èmi ti finish kò ti fi ni. oníranú ni ẹ fẹ́ lórí àgbẹ̀ wo kúrò mẹ́jọ. ọ̀lẹ̀ Yẹkọlá so mí ni ẹ pò ń lọ lóòótọ́. níbi táyì ti lọ náà. táyì ti lọ wo ló ń sọ ẹ sọ̀rọ̀ bí ọmọ kékeré tó jẹ́ pé tó bá délé wọ́n máa mẹ́gbàá wọ́n máa bẹ̀rẹ̀ sí ní nà àbí báwo ó wà nílé ọkọ ẹ̀ ó sọ pé táìmù lọ. ti nínú ọkọ ó láwọn nǹkan pàtàkì tí mò ń ṣe lálàálẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni and besides ẹni tá à ń gbéyàwó bọ̀ wá bá kò kí n garun ó tún fẹ́ wá gbọ́ oorun tí mo máa sùn lọ́dọ̀ ẹ̀ ó ju ìtí mo ti ń sùn lọ́dọ̀ àwọn parents mi lọ tábà kù. Dékọ́lá mo gbọ́ gbogbo nǹkan tó ń sọ bọ́ mi ò appreciate gbogbo òwe tó ń pa ẹ̀ torí mo mú bàtò bẹ̀rẹ̀ sí nípa àwọn òwe ńláńlá tó tó torí mi ò gbọ́rí lẹ́nu ẹ̀ ẹni àgbéyàwó bọ̀ wá bá kí n garun kẹ́ kí n garun tí bá máa garun kò yẹ ẹsẹ̀ and gbogbo nǹkan tó dẹ̀ lóun ṣe èmi rò pé ọjọ́ kan lè ba gbogbo ẹ̀ jẹ́ tó bá jẹ́ mo ṣe ń fi lòun náà ṣe ń fi lọ́dọ̀ ẹ̀ kò sí nǹkan tó stop ẹ̀ kò sí nǹkan tí yín ní tẹ̀ fẹ́ bàjẹ́ tó bá sún ọ̀dọ̀ mi lé mi mi ti ever plan ẹ̀ pé òun lọ that is the problem tó wà ń bẹ̀ mi ò rò ó fẹ́ kó o bì lé mi mi ò tiẹ̀ rò rárá má insist ìgbà tó wá kọ ẹ̀yìn sí mi nǹkan don't insist ṣé àwọn nǹkan pàtàkì yẹn ni if not. Hey, what are you saying? kí ni tó ṣe pàtàkì tí mi ò lè mọ yín o ṣó lè jẹ́ kí n mọ̀. kì í ṣe pé important jù ẹ lọ in fact for the benefit of both of us ni àwọn méjèèjì la máa benefit besides seventy two hours péré ló tí màá fi complete and mi <sighs> láì kí n máa sùn ọ̀dọ̀ ọkùnrin ṣé láyé gbogbo nǹkan ni màá mọ̀ lákọ̀ọ́kọ́ o ò lè súnlé ọkọ rẹ nọ́mbà tù o ò ṣe rí rárá nọ́mbà tírì jẹ́ kí n mú kẹta o jọ tó bá fẹ́ mi gẹ́gẹ́ bí ọkọ ibo ló má má sùn. you dey insist now try and understand. mo ti stop mi ò bínú. ah ẹ̀rín yẹn ó fọ no you are still an go jọ. ó àbí àwẹ̀ ni. my love you. seriously. bàbá oh, mi yẹn bóyá jọ. ó ti mí jọ. díẹ̀ kúnlá o gẹ̀ẹ́sì mi lóòótọ́ ẹ̀rín kọ́rin mọ́ rìn o. ẹ wẹlé díẹ̀ kọ́lá ẹ lọ rán sí skul ó lọ skul ó jáde kàkẹ́ bá wáṣẹ́ ẹ̀ bá wáṣẹ́ ó lóun ṣe big girl òun ṣe runs girl kí ló ń jẹ́ bẹ́ẹ̀ aṣẹ́wó ló ń jẹ́ bẹ́ẹ̀ aṣẹ́wó ó gbégbá aṣẹ́wó ó ń ṣe mo tún wá ro ti mọ̀lẹ́bí mo lára mo ro ti fámìlì mo lára mo tún dá lóko kí ló ṣe ó jẹ gbàrún. tún fẹ́ gbà yí lódùmarè bí wọ́n ṣe ń wáyé ni mo bá wọn wáyé bí wọ́n ṣe ń bímọ ni wọ́n ṣe bí mi. ibo ni mo ti wá rí ogun eléyìí ni ogun ọjà mi látòkèrè mi inú ilé lógún ti ń kó mi lọ́mọ. Màámi, ṣé kò ń ṣe ẹni tó dín ìmọ̀ dádì tó tún fi ìtàn kàn mí ló ti kọ́wọ́ bọ ọpọlọ àǹtí ojú àbí báwo la ṣe fẹ́ sọ nípa ajá tó ń rí ni tó ń jù tó wá da ajá tó rí ni tó ń gbó. ẹjọ́ ojú ọlá pé kọ́ ẹjọ́ kádàrá ni tí ìbá ṣe bàbá yín tó ya kọ ajá àbẹ̀yìn òṣì lẹ́sẹ̀ tó joyè olójú kò mú ò lọ ó ní sẹ́sẹ́ pé mi ò bọ́kùnrin ìtorí ẹ̀ ló ṣe lọ́ọ́ fẹ́ ìyàwó mi òun ló sọ mí dìyà ń dágbé o ṣùgbọ́n mo mọ̀ ṣá o pípé ìran tó ń jó ìpè ọ̀rọ̀ yìí máa rú wa lójú ló máa dọ̀rọ̀ àwọn àgbà orí ẹdìyẹ onígbùgbùgbò yẹ dúdú odò òdì jọ ṣàánú mi kí lè ṣe mí tí mo bẹ̀bẹ̀bẹ̀ tó o gbọ́ ẹ kí làwọn ọmọ ẹ ṣe fún ẹ jọ ò dẹ̀ ṣàánú mi ẹ wo jẹ́ kí n fi kankan yé ẹ o ìwọ náà dẹ̀ mọ̀ wípé o ò bí ju àwọn ọmọ méjì yẹn lọ ìwọ kọ́ lọ lóhun tó ń ṣẹ̀dá èèyàn ó wọ ọlọ́run ọba ló fi àwọn ọmọ wa méjèèjì ṣe obìnrin ẹ́ mo dẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún ẹ jẹ́ ká ṣe sùúrù jẹ́ ká ṣe sùúrù fọ́rọ̀ ọkùnrin ó takú ni ìgbájú ìgbámú ní kẹ́ríkẹ́rí ń bá ròde òun ló fi kí mi káàárọ̀ kòwé mi náà kí n lọ àmọ́ ó ti sú mi ó ti sú mi ó ti sú àwọn ọmọ mi àmọ́ ní báyìí fìjàbí mo ti ṣetán gbogbo tó bá fẹ́ òun ni mo máa ṣe nítorí wípé díẹ̀ kọ́lá ìtọ̀ ni bí ọmọ olódò kan ò téréré ojoojúmọ́ ló fi ń tọ̀ sílé bí àfiṣe jọ torí ọlọ́run bá ba ayọ̀ mi jẹ́ torí mo mọ̀ wípé ìwọ ni mo rí lójú àlá anybody tó bá fẹ́ mú wá kó wá jókòó níjọ́ nǹkan ìyá àwọn ọmọ mi mo ti fara mọ́. àdùnní ìjẹ́ orí ẹ pé báyìí èmi ti ẹ̀rọ porí mi pé náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́ ṣàṣàánú mi ni. èmi náà ń ro mò ń ro porí ẹ ò pé mọ kì í ṣàdùnnú tí mo mọ̀ tẹ́lẹ̀ yìí mo mọ̀ pé nǹkan ti ń dààmú nǹkan ti ń yọ ẹ́ lẹ́nu àwọn èèyàn kan rí ẹ pé òun wọṣọ ni wọn tí mọ̀ pé ohun tó ń ṣe ẹ ó ti tó tàwọn ará bí nítorí bórí ẹ bá pé ni ò ní máa bá mi sọ jargon tó ń sọ nínú ilé mi ẹ mo bẹ̀ ẹ́ ni ẹ dáríjì mi ṣe gbá ṣàwo ọmọ mi dàkèrè ṣé mi mo fẹ́ ṣe ọmọdún àbí máa ní kọ́mọ mi kó máa tọ̀ yẹ̀rìyẹ̀rì bí àkèré listen sórí oró tó dá mi ni mo dá ẹ revenge is sweet òun ni policy tèmi torí bẹ́ẹ̀ ìyẹn ò ní lọ àfi tó o bá tó o bá ta sí mi mo lè má ta sí ẹ o sórí disappointment tó wọ̀ fún mi ń jọ sí òun náà lè mí fún ẹ padà ìwọ ò ni ó rántí pé o disappoint mi gidi gan nígbà tèmi ń bẹ̀ lọ́sàn-án lóru lálẹ́ onírárá onílá o náà ṣe mọ́ ó mọyé ìgbà tí mo fi máa ń pè ẹ́ lórí fóònù délì mo lè pè ẹ́ mo pè ẹ́ fún odindi ọ̀sẹ̀ kan ò pè kẹ́ ẹ ó disappoint mi nì lèmi náà ti ń wá ń gò tèmi náà máa gba disappoint ẹ wọn ní fìnájó rẹ wò kó tó fi jẹyìn ẹgbẹ fi abẹ́rẹ́ gún rẹ kó tó fi gún ọmọ làkejì so wàá lè mọ bó ṣe ń dùn ní san òun lèmi ṣe o ah, well um, so far èmi ti achieve aim mi mo dẹ̀ ti fi ẹ́ lẹ̀ o ní àǹfààní nísìnyí láti lọ ṣe ìnáwó tó fẹ́ ṣe ohun tó bá ní kó fẹ́ ṣe fún ọmọ ó free láti ṣe mọ́sọ̀ my darling one ewu òun náà ti bá mi sọ̀rọ̀ láìmọye ìgbà èmi dẹ̀ ti ju ọwọ́ lẹ̀ sórí nísìnyí anytime any day kó lọ mú tó bá fẹ́ ṣe wedding fún ọmọ anything tó bá fẹ́ ṣe mo ti yànda ẹ̀ báyìí. irọ́ ló pa fìjà bí mo mọ̀ ẹ́ ó tán lẹ́nu ó kù ní kù ní ẹ̀ mo mọ̀ ẹ́ dáadáa títọ́ tọ́mọ mi wọ́n ń tọ̀ yìí nǹkan. òpòlú aláìlérò afọ́fúngbẹ́mu onífúnkọ bíi ìbejò inú ẹ bu òórùn sa ìtàtẹ́yẹyìn yá ń tọ̀ yìí tọ́ ó yá ó lè jẹ́bi tó ti ń ṣe kótókòtó ẹ nítorí mo mọ̀ pé ó lùsì lẹ́nu ẹnu ẹ jò kò sí tó lè sọ ó lè jẹ́ pé ó lè fẹsẹ̀ ẹlẹ̀ kó ti lọ fẹnu kọ ẹsẹ̀ lèmi máa ń gbọ́ táwọn èèyàn máa ń fi kọ ìwọ máa ń fẹnu kọ ní gbogbo ìgbà ni ó lè jẹ́bi tó ti lọ fẹnu kọ náà ti kó bọ́mọ lọ́mọ bí bẹ́ẹ̀ kọ́ àwọn agbódòrógun àwọn egunjọbí ògúndìran tẹjọ ń tẹ̀léra yín ó lọ béèrè lọ sun oorun tí abiyamọ ń sùn tí abiyamọ máa ń rorí dáadáa kó dijọ́ kejì kó jí kó rorí dáadáa kó mọ ibi tó ti ṣe nítorí mo mọ̀ pé wọ́n ló kó bá ọmọ yẹn. ẹ̀wọ̀n ń tọ̀ yẹn ìyẹn ò ṣe tèmi ìfìbásọ̀rọ̀ sọ̀rọ̀. bó ṣe wà ń bẹ̀ dókítà ò fọwọ́ kan ó láfi kóun lówó kóun tó tọ́jú ẹ̀. Hmm. owó iná ni. owó ni. tíyàn bá tiẹ̀ lẹ́rọ owó gan lẹ́kùnlé léèyàn ìwọ̀nba ló yẹ kó jẹ́ àǹtí mi ṣé ẹ mọ iye owó tí mo ti run lórí ẹ̀yìn àtàwọn ọmọ yín. mo mọ ó gbìyànjú. ẹ mọ̀ ọ́n bẹ́ẹ̀ ni. mo fẹ́ bí ní ìbéèrè ẹ jọ. ṣé díẹ̀ kọ́ la gbó ni. Ah, mi ò rí gbó ẹ̀ rí o mi ò rí rí o aráwó tiẹ̀ láṣẹ́wó ò lè dá bí abi tó ti rìn gbèrè gbèrè káàkiri náà sì gbé ìtàn gbèrè lọ́wọ́ ń sìn kí láṣẹ́wó ò lè dá lára ẹ mọ̀ pé mo ti sọ fún yín pé mi ò fẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lẹ́yìn àtàwọn ọmọ yín mọ́ kólúkálukú máa lọ́ ń lọ ẹ̀ àmọ́ bí yàn bá fi ilẹ̀ sí ọ̀dà sí ń sìn àwọn ará àdúgbò wọn á ní pẹ́pẹ́sẹ́ o ó fẹ́ gún ẹ̀lẹ́ pẹ̀lú àwọn ọmọ ẹ̀ kò tọ́jú wọn. mo ṣe mo ṣe mo gbàdúrà sí wọn sọ̀rọ̀ ìwọ nìkan náà ni mo ní mo ṣe o mo ṣe mo dúpẹ́ o. madam inú mi dùn pé ilé wa hopefully ẹ get me better ṣe rí arábìnrin yẹn ó dàbí pé ó gba ìpèjáyà kan tàbí kórìí kan tó bá lẹ́rù òun ló fa ṣọ́ọ̀kì yẹn tẹ́ bá gbọ́dọ̀ dáńsìn ẹni pé kò dání gbọ́dọ̀ mọ̀ rárá. ẹ ìparọ́ dókítà òótọ́ lẹ sọ kí wàá ní ṣíṣe báyìí. àwa ń sagbára wa lórí ẹ ẹ tí wọn bá gbàdúrà náà ni pé kọ́ńtà ń bá kò sókó improve because tó bá improve a máa fa psychiatric home ni. psychiatric home ṣó le tó yẹn ni. Ah, ó lè lọ tó àwọn sí mi. sista ẹ tí wọ́n jọ ń ṣe runs káàkiri kí ló ha yín lẹ́nu ẹ ti wá wo àbí ṣẹ́ náà sì ríbi tó bá lé ayé ara ẹ̀ dé ẹlẹ́yìn ṣe runs kí ló ń jẹ́ runs aṣẹ́wó ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ bẹ̀rù lé ayé ara yín tẹ́ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí rituals pọ̀ níta wọ́n lè fi ṣe rituals kán jù yín síbi kan tí wọ́n ní rí mọ́ láéláé ẹ ṣẹ́ náà ti rí báyìí bí ẹ ti rìn kiri ara àwọn kan tẹ́ gbé fún ló sọ ọ́ di báyìí torí pé kò sí wèrè nínú wọn títí wa at our age kó máa tọ̀ sára ṣe é gbọ́rú ẹ̀rì ẹ̀rí wọn òun bá yín sọ̀rọ̀ ẹ̀ sì jókòó náà come on now and get out ẹni bó ṣe rí àwọn akọ ajé abirùn òṣì lẹ́sẹ̀ àwọn ọmọ oníranù díẹ̀ kọ́ láwàá yìí máa jákàrà máa jẹ dùndún lọ́mọ kékeré fi mojú ọlọ́pàá attention. òkùnkùn ṣú ojú biribiri owó akẹ́lí tí ó tàn mọ́lẹ̀ sí Èdùmàrè bá wa òkùnkùn ṣú ọ oṣù biribiri owó akẹ́lí tí ó tàn mọ́lẹ̀ sí Èdùmàrè bá wa ṣé kò rí pé sense wà nínú ọ̀rọ̀ tí ó máa yẹn sọ ni wo ìrìn àjò wa yìí ó mú fúnra lọ́wọ́ lóòótọ́ àrísítò owó rẹ̀ ikú rẹ̀ nù. tá a bá ní ká wo ìrìn àjò díẹ̀ kọ́lá àtọ̀tún bá wo dáadáa. kò yé mi explain. ọ̀túnba ra mọ́tò fún díẹ̀ kọ́lá nígbà yẹn àmọ́ èyí tó ń fún lọ́sẹ̀ọ̀sẹ̀ ó gbé lọ sí Dubai wọ́n jọ lọ South Africa meanwhile ọtúbà mọ̀ wípé runs ní díẹ̀ kọ́ là ń ṣe ṣé obìnrin ló mọ̀ ọ̀túbà tó yẹn ni tó fi wà kẹrin bẹ́ẹ̀ yẹ. Eh, ah, ó pọ́sibù o torí nígbà tí díẹ̀ kọ́ la sọ pé òun ò ṣe mọ́ ó ọ̀túnba ó fi ìbínú gba mọ́tò ẹ̀ lọ́wọ́ ẹ̀ nù ó dùn gan-an ni tó fẹ́ lè máa ké. ó rí i pé wọ́n ti jákùn nìyẹn mo ti dáràn ṣé wọ́n ti lèmi náà báyìí. mo ìrètí mo fi yẹ̀yẹ́ sílẹ̀ kí la máa ṣe báyìí. ah mo tẹ́ kí la máa ṣe ah ọ̀túnba mà ti rógo. ọ̀rọ̀ díẹ̀ kọ́lá ló ti ẹ̀dùn mi jù. nínú ìlú yìí kò ní gba èmi àtọ̀túnba. nǹkan tí wàá fojú ọ̀túnba ní. a ní láti lọ bá máa yẹ. Hello. Kí lorúkọ wọn? ok ní kọ́ máa bọ̀ ní kọ́ máa bọ̀ ó ṣe. ẹ̀yin ọmọdé ó ga ọ ẹ̀kújọ́ mẹ́ta kí ló lè tó báyìí láti ìgbà tí ọ̀rọ̀ yín ti ṣe bó ṣe fẹ́ ṣe ẹ̀yin náà bá kúkú wá dá wa náà ti ẹ̀ ó dẹ́bẹ̀ náà bọ̀ èdè tí mo rí ìyá ó yẹ kójú rọ̀lẹ́ ní báyìí wa àbí. orí yín lòjò burúkú máa rọlẹ̀ kó kí n ṣe orí tiwa kí ló há yín lẹ́nu oníṣẹ́ yín ti jẹ́ ẹ̀ oníṣẹ́ yín ti jẹ́ ibi tẹ́ dédé ẹ̀kọ́ lámú oníṣẹ́ yín ti jẹ́ àṣé èèyàn bí ni yín àṣé ìkà ni yín ẹ wo akọni ká sọ fún yín ni pé díẹ̀ kọ́lá kò gbọ́dọ̀ kú o. ẹbí kí ló fa gbogbo ètò ẹ. o ìtumọ̀ ẹ̀ nípò tí yíra pé mutualist ni yín ọ̀tún náà ọtúnba ẹ ti ń lo ọ̀rẹ́ wa díẹ̀ kan láti ń ṣe gọ́gọ́ ó tún tọ̀ sílé. òó ó yà yín lẹ́nu ṣé tí ò bá nìdí ọmọ àgbàlagbà bẹ́ẹ̀ màmá tọ́ lé ni wọ́n ní bó ṣe fi ń sílẹ̀ pé kò dùn mọ́ yín inú ọtúnba àṣẹ ẹ ti lò ó agbájọ tẹ fi ń tọ́jú ẹ̀ ń gbà yẹn gbogbo nǹkan tẹ tó bá bèrè lọ́wọ́ yín máa ń ṣe fàṣẹ ẹ̀ ń lo ọ̀rẹ́ wa ni ọtúnba ah, kò má séèyàn mọ́ nǹkan tó lè tẹ̀yìn ni pé kẹtù díẹ̀ kọ́lá sílẹ̀ níbikíbi kẹ bá dé wọn tùbà kẹyà lọ tú ọ̀rẹ́ wa sílẹ̀ kẹyà lọ tú sílẹ̀ àìjẹ́bẹ̀ gbogbo mọ̀lẹ́bí la máa kó lẹ́yìn wá báyìí bíbá. ẹ wò ó ẹ̀yin ló lórúkọ hmm. ẹ̀yin ni socialite by the time tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo ní sí inú pépà television stations and even radio stations ẹ máa mọ̀ pé kò ń ṣe ṣeré ṣeré. ọ̀rẹ́ mi ayé ìgbà kan nìyẹn nísìnyí nísìnyí ni máa bẹ̀rẹ̀ sí ní máa ṣe bísí lórí whatsapp bbm òkìkí yín máa kàn káàkiri orí instagram gbogbo ayé ló máa mọ̀ kọ́tà bí ṣe sálẹ̀ yín the only thing tó lè mú yín escape ni pé kára díẹ̀ kọ́ láyà lọ́sẹ̀ kan sì ilá fún yín àìjẹ́bẹ̀ òtúbà tá a bá padà wá síbí báyìí à ìlú yìí ò ní gbà wá ọ̀rẹ́ mi jẹ́ àlọ́. ọ̀rọ̀ yìí ta kókó aláìbọ̀ kó má lè rọ ọ̀rọ̀ tó bá kan tó kanlẹ̀. iṣẹ́ ọba rèé kò ṣe é kọ́ o ọba rán ni níṣẹ́ odò ọba pa iṣẹ́ ọba rèé. omi inú igbó ní fojú tòtò bàrà ní fojú àdí omi orí àpáta ní sáré gbàrà gbùrú díàfọn lótùúfẹ ibi ayé wọn fọ bí gbá ó ya pẹrẹ bí awé aṣọ ó dẹ̀ gbẹ̀dẹ̀ gbẹ̀dẹ̀ bí àwọn tí wọ́n ò rómù so èṣù ọ̀yẹ̀kú ló gbè ifá ò ṣàn rí wọn à gbogbo ara táwọn ọmọ ń dá pátá ara lọ́ta wọn òye òye wọn kankan ibi tí òye gbé yé wọn dé ni ìwà tí wọ́n hù nítorí tí ń bẹ́lẹ̀ yìí ogun ni ogun ayé ni ogun ayé tamọ́tí yé èèyàn abìdí yàn yàn àwọn afàìfúnnilẹ́dìyẹsìn tí gba odindi ẹran pàjẹ́ lọ́wọ́ ẹ̀ ni ah! ifá tún sọ wípé kòkòrò tí ń jẹ̀fọ́ rẹ̀ ìdí ẹ̀fọ́ ló wà. kódà n tá à ń sọ yìí òun àti ìyá ẹ̀ wọ́n ti pa kádàrá àwọn dà. bàbá kí ni kọjá lè ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀. àfi ká lọ rèé bẹ àwọn ìjògùn ọ̀run àwọn erin wo gbarún mọ́lẹ̀ àjìkọ̀tún igbarún mọ́lẹ̀ àjìkọ̀sìn ká bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ kí wọ́n bá wa torí ètùtù wọn fi ń tubì ká lè yọ wọn kó ọ̀nà àjàgà yìí èyí bá sì sọ pé ẹ̀yin nìkan ṣọlẹ̀ lè ràn wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ bá ti ràn wọ́n lọ́wọ́ ibi ó kó lórí wọn láì jẹ́ bẹ́ẹ̀ à yóò lágbára púpọ̀ o. dàkúrú bàbá mo rẹ́dì láti. Si láti ṣe gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ ṣe wí máa ràn án lọ́wọ́. níwọ̀n bá gba tí ó bá ti ní pa mí lára. ìpalára kẹ fínilẹ̀ ni ẹ roko ìmọ̀ tí bọ̀ ẹ lọ láyọ̀ ẹ bọ̀ àmì náà ó sì lọ á ṣàṣeyọrí kò sí ìpalára kankan kò sí lágbóná. èló ló máa ná wa. yóò ná yín nírìn ẹsẹ̀ yóò sì ná yín ní owó tí ó tó hundred thousand. ìrìn ẹsẹ̀ hundred thousand apá mi ká oṣù. Ah, ó pé méjì ọ̀yẹ́ àpọ̀nà gan-an èrè ẹsẹ̀ lápá yín ká apá yín ò ká tó ní hundred thousand yìí nítorí owó yìí ọmọ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ló gbọ́dọ̀ kó lẹ̀ òun ló gbọ́dọ̀ ṣiṣẹ́ ìlàgùn ẹ̀ la gbọ́dọ̀ fi ṣe. hundred thousand látọwọ́ ẹ̀ bàbá tá a bá sọ̀rọ̀ hundred kọ̀bọ̀ obìnrin yóò lè rí. ẹ ajẹ́pẹ́jọ́ fún akéwì. ẹjọ́ kò sáké. ẹ kò sí ní tá nígbà tá à ní mọ̀ fọkàn tọrọ fúnra wa owóore ti sọ tiẹ̀. bára ilẹ̀ tí mo sọ̀rọ̀ gbà yìí mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bá kọ́lé lọ wẹ́rẹ́wẹ́rẹ́ you see tí èèyàn bá ń báyàn ṣe ó di dandan kí ènìyàn ní àǹfààní lọ́dọ̀ yẹn kó rí nǹkan gidi tọ́ka sí pé ní ìgbà tí èmi àtẹni báyìí jọ wà tí mo rí lára ẹ̀ ni. mo padà kó gbogbo ìwé ilé àti mọ́tò tí díẹ̀ kan lọ́wọ́ drop surface mi mo kó lọ́ba mọ́tò ẹ̀ rèé ìwé mọ́tò ẹ̀ ní ìwé léyìí ni ìwọ ló ní kì í ṣe mi. ohun tẹ́mi bá ti ṣe fún òun mo ti ṣe ni ó ní rárá o òun ò fẹ́ kí n máa kó nǹkan mi lọ òun fẹ́ gbégbèsè ayé tuntun òun fẹ́ ṣe gbà òun fẹ́ ṣàwọn ọmọ náà. fine mi ì sọ pé ò gbégbèsè ayé tuntun kí ni ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ ẹ́ tó fi rò pé gbogbo ohun tí mo ṣe fún ẹ yìí ó yẹ kó dá padà fún mi. mo padà sọ ọ̀rọ̀ yìí fún bàbá bàbá náà lè ta àtìlẹ̀ àtìlẹ̀ tó wà lórí ẹ̀ kí n kó owó ẹ̀ fún kó a fún ara ẹ̀ yọ owó tá a fẹ́ lò kó fi ṣe nǹkan tá a fẹ́ fi ṣe ìdí nìyẹn. ẹ ẹ a rò pé èyí lè gba mọ́tò lọ́wọ́ ẹ̀. èmi èmi ò gba mọ́tò lọ́wọ́ ẹ̀ o hmm. mi ò gba mọ́tò lọ́wọ́ ẹ̀ rárá rárá rárá kò sí ohun tí mo fẹ́ fi ṣe. omi ìgbà kọ́kọ́ lọ́wọ́ ẹ̀ rárá. ìyẹn ló jẹ́ pé njọ́ tẹ́ dé tẹ́ ń sọ̀rọ̀. tí n bá fẹ́ ro bẹ́ẹ̀ ṣe ṣe njọ́ tẹ́ wá sí ọ́fíìsì mi in fact tí n bá rájà yín gan mo lè yìnbọn fún ṣùgbọ́n mo wò pé ọ̀rẹ́ dà mí màá da ọ̀rẹ́ mi ọ̀dàlẹ̀ di méjì. pípè yìí ò kọjá pé bí mo ṣe máa rí ìyá tó bí díẹ̀ kọ́lá nítorí wípé wọ́n jẹ́ kí n mọ̀ gbogbo táwọn fẹ́ ṣe àfi kí ìyá yìí kó wà lórí ìjókòó. ọ̀túnba iṣẹ́ ńlá nìyẹn o síbẹ̀síbẹ̀ náà a máa wá bá ṣe máa get actress náà ni nítorí díẹ̀ kọ́lá náà kì í ṣèyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ ṣáà má bínú ìjọ tó yọ lọ́rùn ẹ má bínú sí ìjọ tó yọ lọ́rùn. bàbá ẹ ṣe sá ẹ pẹ fún ẹ ṣe màmá arábìnrin tí ààrẹ ò yá àwọn ọmọdé kọ ẹ. ìyá wa ẹ lẹ́wọ̀ ẹ pẹ̀lẹ́ o. ẹ ṣe sá ẹ ṣe mo dúpẹ́ o ah. ẹ kó àdúró sí wa. olódùmarè ló ṣe é àwọn ọmọ alẹ̀ wọn ṣe. ẹ má wulẹ̀ dúpẹ́ lọ́wọ́ èmi awore ẹ àmọ́ ìyá wa iná ńlá ń jó yín lábẹ́ aṣọ tọmọtọmọ o. mo mọ̀ pé iná ń jó mi mo mọ̀. ìgbà tẹ́ ẹ wá mọ̀ kí ló dé tẹ́ ẹ nù. ẹ wo ẹlẹ́dàá ẹ̀yìn àtàwọn ọmọ yín ó ti dààmú jìnnà ó kù kan ṣo báyìí ni wọ́n fi so yín papọ̀ gẹ́gẹ́ bí ẹran ẹ ń fi òru ṣiṣẹ́ tí ò lówó nù ẹ ń fi ọ̀sán tọrọ jẹ inú rẹ̀ yín ti kú báyìí kò wọ́n yín ká kò lé ọkọ yín bẹ́ẹ̀ ni kò wọ́n ọkọ yín kò fi yín sílẹ̀ kò lè yé yín kò tí ì lè yé yín ṣùgbọ́n ìjọ tá a níbi wọlé ẹ ti mọ̀ lálàá o tẹ́ mọ̀ rí ẹni tí ń ṣe yín lójú oorun. mo ń là mo ń là mo ń rẹ́ni tó ṣe mí. ọ irọ́ ni wọ́n fi sùúrù pè sùúrù lásán ni wọ́n fi wéèyè rè pé wéèyè yè wọ́n kàn ń fi jújú bòyìn lójú kẹ́ má bàa mọ ibi tí wọ́n ti jó yín lábẹ́ aṣọ ni. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ wàá ń dè lọ́lójúmọ́ wọn hmm. torí tọ́jọ́ bá ti borí ara ó ní iṣẹ́ kan tá a ṣe nítorí bí afẹ́fẹ́ bá fẹ́ ó di dandan kó kéwé òkú lára ara ọmọ yóò yá ọ dá mi lójú bẹ́ẹ̀ bá ti wá lọ́ọ́lé ìfún yín níṣẹ́ kan ẹ lọ rèé súnmọ́ ẹ̀nà àbáwọlé yín nínú ilé ni o nínú ilé ẹ súnmọ́ bẹ́ẹ̀ nítorí wípé ẹni táwọn wí yìí yóò wá bí ṣe máa wá í máa wá ẹ̀yin yìí mọ̀ ni ẹ gbọ́ nǹkan tẹ́ ẹ gbọ́ rí láyé yín nítorí fẹ́ wọlé ni àmọ́ tí ẹ fi sẹ́nu ọ̀nà kò lè jẹ́ kágbára rẹ̀ wọlé láéláé agbára rẹ̀ ò gbé tí ò bá ti wá ráyè àti wọlé inú ọ̀wá bí yóò mọ lọ rè kanlẹ̀kùn yóò mọ kanlẹ̀kùn kíkan kíkan gbogbo bó ṣe lè wọ́n kanlẹ̀kùn tó ẹ mọ̀ sílẹ̀kùn o bó lè bá ń jà bí lè bá ń jó kódà kára máa ń sọ́ǹtà ẹ mọ̀ sílẹ̀kùn o bílẹ̀ bá ti wá mọ́ ẹni àkọ́kọ́ tó bá kọ́kọ́ kanlẹ̀kùn yín báyìí ẹ ṣílẹ̀kùn fún un àti láàrin nù èmi gan ní jìnnà sí yín. ẹ ṣe wa. ayé nù wà kámárà. ń bọ̀. ṣe kà òun rere ó ti bàjẹ́ àmọ́ bó ṣe lè wù kó pẹ́ tó ó dá mi lójú pé kà ó padà kà náà. ẹ wo èèyàn tí ń ṣe yín rèé o. bẹ́ẹ̀ni ẹ wá má jẹ́ kí n tẹnu ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ dúró kí làwọn mọ̀lẹ́bí ń ṣe fún nǹkan tó fi wá sọ wọ́n di kòkó lájẹ lóòótọ́ wọn ṣe mí ojú ló kún mi tí mo fi sáré ayé ọ̀nà ni mo rò pójìn ni mo fi gbọ̀nà ẹ̀bùrú ṣètò ọ̀la mo sáré títí mo gbìyànjú títí mo gbọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí ṣùgbọ́n kò yá hmm, àti mi èmi ni mo wà nídìí ọ̀rọ̀ yìí látọjọ́ tó ti pẹ́ bàbá kí ni ọ̀bọ fi ṣe orí tí náà kí o ṣe ó ṣe jẹ́ pé ọwọ́ ẹ̀gbọ́n mi Àdùnní ni màá ti ń lọ gba owó ọwọ́ ẹ̀ ni gbogbo mọ̀lẹ́bí ti máa lọ ń gbowó tí wọ́n bá wa sọ fún un kàkà kó dá wọn lẹ́kùn a máa bóyún ṣìn a máa bóyún ṣìn kí ló dé ó ṣe jọ̀wọ́ òun nìkan. <laughs> ojú ọlá pé bẹ́ẹ̀ mi bá wí fún ọ pé ojújojú lọ pé mú ju mú lọ ń tẹ̀mí rí yàtọ̀ sí tí wọ́n ń wò ṣé wọ́n mọ̀ wípé ìgbà ajé rẹ̀ gbé wá látòdì ọ̀run sódì ayé ńlọ́fà gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí gbà díẹ̀. Hmm. ṣé wọ́n mọ̀ wípé oníkálukú ló ní gbájé tiẹ̀ tó gbé wá látòde o. ẹ kí la wá fẹ́ ṣe sí yẹn. <laughs> ṣé o rí igbájí ọwọ́ tiẹ̀ èmi ò gbà fún wọ. ṣé yẹn ṣe é ṣe ni. kí ni ò ṣeé ṣe tí wọ́n bá ti ní àṣẹ bẹ́ẹ̀ mi bá gbagbájí ọwọ́ ẹ̀gbọ́n rẹ̀ tí mo gbé fún wọ tó bẹ̀rẹ̀ sí ní ìlú ayé ti di rọrùn fún wọnú òun ó sì mọ wa tọrọ jẹ lọ́wọ́ tiẹ̀. bàbá èmi náà fẹ́ lówó mo fẹ́ lọ́là má ṣe. ẹ kí n ṣe wo bí n bá ṣe tán ọmọ lo oògùn ẹ̀gbọ́n rẹ o ó lo oògùn ẹ̀gbọ́n rẹ ó sì tún lo tọmọ ẹ̀ mọ́. a jẹ́ pé ó máa pọ̀ sí nìyẹn. ọjà náà ṣùgbọ́n kó tó di wípé mo tẹ̀síwájú lórí iṣẹ́ yìí a kọ́kọ́ lo àyògo náà ayògo ní ń lò ṣó orí ayògo yìí tó bá jẹ́ pọ́kọ la fẹ́ kó fara rẹ̀ lẹ̀ ni bó sì jáya la fẹ́ kó fọ́kọ rẹ̀ lẹ̀ ẹyin alògo yìí la lò fáwọn méjèèjì kò bá wàá jẹ́ lèmi rẹ́ǹtì tá a bá fẹ́ kẹ́ni tí ń gbélé ẹni ó fi lé ẹni lẹ̀ ṣó orí kíní ọ̀hún òjò pẹlẹbẹ báyìí lò ṣó orí bí wọ́n bá parí iṣẹ́ ìtàn tá a bá jù sílé onítọ̀hún ọ̀dà lọ lámilámi làárí ẹnìkan ìrábò ẹ̀ ọ̀wárí tẹ̀gbọ́n rẹ̀ àdùn kí n tó dáwọ́lé òun àtọkọ ẹ̀ ògo àwọn méjèèjì bó ti rí ni ń kọ́kọ́ ya ògo àwọn méjèèjì nù bí n bá yà wọ́n tán iṣẹ́ ṣe nù ṣùgbọ́n ká tó dórí eléyìí náà ọlọ́rin pèsè ilé kan síbi kan torí bí n bá parí iṣẹ́ ìtàn tá a yà wọ́n tán àtàwọn àtàwọn ọmọ ibẹ̀ wọn lọ́ọ̀rẹ́ wọn gbé bá a bá wá délé ọ̀hún èmi tó ń wò yìí náà ń wà gbẹ́lẹ̀ wájú ilé ọ̀hún ó ní nǹkan tẹ̀mí orí mu rẹ̀ ibẹ̀ ni wọ́n mọ̀ gbégbá ajé yìí wá lọ́jọ́ kẹrìndínlógún kẹrìndínlógún lóru lọ́mọ wa fi kórè ajé tiwọn bá ọba sì ti ń kórè ajé yìí ìwọ́ doníbó ajé nù àwọn di farawa jẹ́ ara tiwọn ni wọ́n mọ̀ fi ṣiṣẹ́ ajé fún wọn tí wọ́n mọ̀ dolówó tó sì mọ̀ dọlọ́rọ̀ gbogbo. ẹ bàbá báwo ni mo ṣe fẹ́ ṣe yẹn o tí màá máa gbé igbá lọ síbẹ̀ ní òru kẹrìndínlógún kẹrìndínlógún tí màá lọ fi béèrè àjẹlẹ̀ ọ̀hún báwo mo ṣe fẹ́ ṣe. <laughs> ọmọdé rẹ òmùgùn ń pè lẹ́fọ̀ọ́ ǹjẹ́ bí n bá ní ọ̀yá nílẹ̀ rẹ̀sù rẹ̀sù ṣọ̀ lọ tí n bá ní oníṣẹ́ rẹ̀sù rẹ̀sù tó tẹ̀lé mi wò mí bó ti mọ̀ wá bẹ́ẹ̀ àwọn tí ọmọ mọ̀ wá ò ní mọ̀ bó ti mọ̀ padà lọ àwọn tí ọmọ mú ọ lọ bá ọ bá rí wọn ò gbọdọ̀ sọ ibi táwọn gan bá jókòó sí wọn ò gbọdọ̀ fọhùn torí bí wọ́n bá wí táwọn bá sì fọhùn ní tí ó tẹ̀yìn ẹ̀ yọ kò mọ̀ jẹ́ ń sọ yóò dìgbà náà nà bọ́ bá dìgbà náà á mọ ọmọ tí mò ń sọ ìyá kọ́kọ́ yanjú ọ̀rọ̀ yóò dìgbà náà ọgbọ́ bọ́ bá ti yé mo ti yọrẹ́ o ti yé mi náà o ti yá báyìí. mo ní ilé ìyá àgòmọdé ẹ fún mi lọ́nà mi lò aráalé yìí ojú yín ọ̀bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ torí ojú níkà kò jẹ́ ká rẹ́ni tó ń ṣe ni aráalé yìí imú yín ọ̀bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ torí imú níkà kò jẹ́ ká rẹ́ni tó ń ṣe ni aráalé yìí etí yín ọ̀bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ torí etí níkà kò jẹ́ ká gbọ́n mi nínú ìrìn nípìn ìkà mo gbégbá ajé mi tọ̀ yín wá lónìí o ẹ̀rù gàlè ẹgbẹ́gbá ajé mi tọ̀ ẹ̀rù gàlè. ojú ọlá pé ọmọ ìyá mi ọmọ bàbá mi ìwọ tó sọ wípé atóríṣe ló jẹ́ fún wa bàbá atóríṣe ló pè rẹ fún wa. ẹ má jẹ́ ó yà lẹ́nu ẹni tí wọ́n ń pè léèyàn rèé wọ́n ní ní agbójú okùn lè jẹ́ ní àgbà. wọ́n ní èèyàn rere ojú láyé mọ́ ayé tòṣùpò ajábá kọ̀sí màbàdí sálábà ní ẹyẹ oko àkọ́ má bà lẹ́yà kó má bà lẹ́tà afẹ́jú ẹyẹ kì í kàtí òkun ọ̀dàlẹ̀. wọ́n léèyàn àbìdí nànà báyẹn bá tún ń ṣèyàn lọ́wọ́ á tún tìdárò fẹ́ni. ẹni èèyàn bá ti gbé ṣubú ni ó mọ̀ pé èèyàn ṣòro dákun ṣọ́tùkù tó fẹ́ ṣe ni. ẹ pàṣẹ fún lọ. ẹ kó máa lọ ni àti àwọn ọlọ́kọ́ kí ló kù tó fẹ́ ṣe fún mi àbí kẹ́yìn ẹ jẹ́ sọ fún mi gbogbo bí ayé mi ló ti lọ ire ló kù kẹ́ ẹ̀ mọ́ retí gbogbo àwọn èèyàn tí wọ́n dá sí yín tí wọ́n ti lọ wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ́ pè ní ìsinyìí tí ayé yín ọmọ rọ̀ wá bẹ́ẹ̀ bá rí bí wọ́n bá fi kọ̀ǹtínà tó gbowó tán bá kó wá ẹ̀ ọ̀nà ogún tí ń padà dé. ẹ bá kọ̀ bá lọ kàyéfì ńlá ló jẹ́ kàyéfì kàyéfì kàyéfì ńlá ló jẹ́. ebi bọ̀rọ̀ bá rú mi lójú àgbilẹ̀ léèrè ni. ọ̀rọ̀ yìí máa rú wa lójú ó máa dọ̀rọ̀ àwọn àgbà. orí ẹdìyẹ oníkùnkùn oyè dúdú odò òdì. kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ rárá o ó ṣèwọ́. Ah. ẹ bàbá ṣe pé fún un ah, ó ti sú mi ni dáàdì ó ti sú mi ni o wọ́n ah, ní tí nǹkan bá ti dé góńgó orí imú ó ti di nǹkan mi ah, látòrí bàbá ẹ wàhálà bàbá ẹ yìí wà nílẹ̀ tí wọ́n bá mi fà lọ́wọ́ padà wá sórí òun fúnra mi ni mo fẹ́ tí ara mi gbọ́ wípé ṣìnà àtàṣẹ́wó ló ń ṣe káàkiri kì í ṣọkùnrin kìíní kì í ṣọkùnrin kejì bó ṣe tó gọlọtọ gọlọtọ ẹ ó tún tọ̀ ọ́ lé kí ni a fẹ́ kí n ṣe ó sún mi ní sáà kí ló pè mí fún. Ah, ṣe fẹ́ gbọ́ òdodo ọ̀rọ̀ mo fẹ́ gbọ́ o àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí ọmọ ẹ̀ kò ń ṣẹjú ẹ̀ iṣẹ́ ayé ni torí pé kòkòrò tó ń jẹ̀fọ́ ara ẹ̀fọ́ ló wà kò ń ṣe dídùn nú ìyá ẹ̀ ní láti kó kúrò nílé ọkọ ayé ló gbógun tì wọ́n ó kọ̀ dàbí kí èèyàn máa fún yàn kan kó máa fi gbà nǹkan míì lọ́wọ́ ẹ̀ Torí náà, ó ní ìdí ìrànlọ́wọ́ gidi láti bọ́ lọ́wọ́ ayé. Ẹ sá, mo gbà yín gbọ́ gan o. Mo gbà yín gbọ́ gan ni o. Ẹ̀mí Ọlọ́run tó dẹ̀ ń lò yín kò ní fi yín sílẹ̀. Ògo Ọlọ́run ò ní kúrò láyé yín, kò ní kúrò nínú ìjọ yín. So ṣé pé àwọn kan ló wà nínú òkùnkùn tí wọ́n ń ta fàṣínú mọ́lẹ̀ ìdílé yìí? Bẹ́ẹ̀ni. Ha! Hey, this is wonderful. Pé kíkí báyìí lè ṣe wá fẹ́ ṣe ń sìn tó gùn yín máa fi kúrò lára wọn olúwa ni. olúwa ló máa ṣe. bẹ́ẹ̀ ni. òun náà ló máa ṣe. níwọ̀n ìgbà tẹ́ bá ní ẹ nífẹ̀ẹ́ nǹkan tí ọlọ́run lè ṣe ni. kí ni tèmi ní ṣe ń bẹ̀ kì í ṣe pé mi ò nífẹ̀ẹ́ kó tó di pé ọ̀rọ̀ ni pé à ń tọ̀ lé tọ̀ lé tọ̀ lé yìí kó tó di pé ó wọnú ọ̀rọ̀ wa mo nífẹ̀ẹ́ dáadáa bó ṣe ti wá ń di pé mi ni màá wá gbìyànjú láti ṣe ti báyìí nífẹ̀ẹ́ ni kò yé mi torí ìgbà tẹ́ máa sọ ẹ sọ ayé wọn lọ́wọ́ sí ọ̀rọ̀ fámìlì wọn ẹ dẹ̀ ní tí n báyìí nífẹ̀ẹ́ ṣé mi ni mo fẹ́ lé ayé sà. ẹ má sà fún ẹ jẹ́ ká ràn lọ́wọ́ torí pé ìyàwó gidi ló máa jẹ́ fún yín ìyàwó tó bá dé ìyàwó tó jẹ́ pé tẹ bá fẹ́ ìtẹ̀síwájú ìfọkànbalẹ̀ ìgbéga pẹ̀lú ìgbé ayé rere ni fún yín. ọmọ wo ni mo fẹ́ gbégbá sàn a máa fi àdúrà àtàwẹ̀ la máa fi jagun torí pé ìdè sẹ́tánì lórí ẹ̀ ó ti já òun lọ́lọ́run ṣe gbé yín pàdé ẹ̀ tá ti bẹ̀rẹ̀ ẹ gbọ́dọ̀ jìnnà sí wọn torí pé nǹkan tá fẹ́ ṣe ó nídìí kẹ́ jìnnà sí wọn torí pé ogun tọ́lọ́run ti ṣẹ́ kó má tún padà dà lé yín lórí mọ́. ṣé ah! bá ti ní ká gbàwé àtàdúrà má gbà ah! ìtẹ́tún wá sọ tún wú mi lórí lórí pé kí n sá díẹ̀ fún wọn dáàdì àdúrà yín lórí mi náà ló important o ah! díẹ̀ kọ́lá. I never knew you cared for me. Oh God. Thank you. Ọ You only nífẹ̀ẹ́ tán well ẹ. The very first time tí mo pàdé ẹ, I said one thing. Mo need to ayé you fi parẹ́. Mi ò lè ṣaláì máa Promise you're not ló wà lọ́kàn ìfẹ́ yẹn náà ni mo yìn ní títí di ọ̀la despite the fact gbogbo nǹkan tó ṣẹlẹ̀ promise tí mo make fún mi ò gbàgbé ẹ̀ náà òun ló fà tí mo fi sáré káàkiri. Oh Bobola, I love you. I love you, Thank you. Thank <laughs> you.